ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala olùsínú ọ̀rọ̀ fún wa láti lékún nínú àgbọ́yé ẹ̀sìn wa abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó fi sínú mizan hasanat ẹnìkọ̀kan wa النعيم المجمر عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أمتي يدعون يوم القيامة ضرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل ضرته فليفعل وفي لفظ رأيت أبا هريرة يتوضأ فغسل وجهه ويديه حتى كان يبلغ المنكبين ثم غسل رجليه حتى رفع إلى الساقين ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة برا محجلين من أثر الهدوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل وفي لفظ لمسلم سمعت خليلي صلى الله عليه وسلم يقول تبلغ تبلغ تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء حديثي يعطى نعيم المجمر رضي الله عنه láti ọ̀dọ̀ àfáwà abúgbò ẹ̀rọ رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أن النبي صلى الله عليه وسلم سيقول إن أمتي يدعون يوم القيامة برا محجلين àwọn àlúmà ni wọ́n máa sùn wọ́n wọ́n máa jáde ọjọ́ ìgbẹ̀dà kìíyàmà lẹ́ni tí gbogbo àwọn oríkèríkè ara eléyìí tí omi máa ń dé tí wọ́n bá ń ṣe àlùwàlá yóò máa tan ìmọ́lẹ̀ tí mọ́lẹ̀ wà ń bẹ̀ tàmání sátọ́ àmìkùn àyùkún ìlàgbòrò tàbí fàlẹ́fà ẹnikẹ́ni tó bá fẹ́ kí ìmọ́lẹ̀ òun kó jágùn wọ́n ní tí ó gbìyànjú ẹ̀ وفي لفظ من رواية منه أني رأيت أبا هريرة يتوضأ المريع فهو أبو هريرة لم تنشأ الولاء فغسل وجهه ويديه ó fọ ojú rẹ̀ méjèèjì ó fọ ojú rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì حتى káàdà yẹ́bùlùgọ́ alimẹ́ntìbẹ̀yìn kí tí tí ó fi fọ́ débi pé ó fẹ́ dé èjìká apá ló fọ́ ó fọ́ dé èjìká fúnmọ̀gọ́sọ́lá rìjìlẹ́yìn ó fọ́ ẹsẹ̀ rẹ̀ méjèèjì àtàrọ́fà ilẹ̀ sáfẹ́yìn títí tó fi fẹ́ dé ojúgun adẹ̀rí tí àbúrẹ́rà tí ń gbé tí ẹ̀ dé ojúgun súnmọ̀ kọ́ọ̀lù lẹ́yìn wá gbà náà wá sọ wípé sẹ́mi tó Rasulullah sallallahu alaihi wasallam yaqul gbogbo tí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé inna ummati àwọn àdìmọ̀ wọ́n pè wọ́n wọ́n máa jáde lọ́jọ́ ìrìnkíyàmọ̀ lẹ́ni tí ìmọ́lẹ̀ yóò máa tàn lára wọn látara àwọn orípa omi tí wọ́n fi ṣe àlùwàlá fàmánìsàtọ̀ àmìkùn àyòtò ìlàgbò rọ́tàkù fàlẹ́fọ̀ àti ẹnikẹ́ni tó bá ní kàpá nínú rẹ̀ nínú yín tí ó sì gbẹ̀gbẹ́ tí ìmọ́lẹ̀ rẹ̀ ó gún ó jágùn dáadáa kó gbìyànjú ẹ̀ ó ṣe fi lọ́gbẹ́n ní muslim nínú ẹ̀pàwà ṣẹ̀fọ́wà muslim onísẹ̀mí tó kọjú ìrìyàkùn

tẹ́rìtúmọ̀ àfáwà Abu Hurairah ó ti ṣáájú nígbàtí a ń ka hadithi ẹlẹ́kejì àfáwà Nu'aym al lákọ̀bù ẹ̀ ní orúkọ rẹ̀ gangan òun náà ni ibn abdullah abu abdullah alimadani alikurashi orúkọ rẹ̀ nìyẹn tàbírí ni wọ́n síkọ̀sì ni wọ́n àwọn àti bàbá wọn wọ́n máa ń pè wọ́n ní àlàjẹ́ alimujimir kí ni túmọ̀ alimujimir wọ́n ní alimujimir wọ́n wọ́n fún wọn ní orúkọ yìí nítorí pé àwọn ni wọ́n máa ń fi tùràrí sínú mọ́sálásí ẹni tí bá máa ń fi tùràrí sínú mọ́sálásí òní alárúbá ń pè ní alimojimir ẹni tí máa rẹ̀ àkọlítà ní fún òun náà ni bayanu fọ́bìlì wùdó wọ̀tàwàbì ọlá tí ń bẹ fún àlùọ̀lá àti ẹ̀sán ilé tí ó wà fún wọ́n ní ẹ̀rí gbóná ohun kúmọ̀ tí tó wà nínú hadith yìí wọ́n ní ummatul istijaba òun náà ni umma àwọn tí wọ́n gbà fún ànábì torí ummatu da'wa wa ummatu istijaba wa ummatu da'wa ó kó àwọn kèfèrí àti àwọn mùsùlùmí ó kó sínú ìmúmánì àwọn tó wá gbà fánàbí àwọn ni ummatu al-istijaba ona ni umma nabi sallallahu alaihi wa sallam ìyẹn ló fà tó hadith afára jáde tó àrùsọ muslim tánàbí sọ́là sọ́là sọ wípé máa ní yahudiyyin wala nasraniyyin sẹ́mi asmi wala yu'minu bima jitu bi illa an yakuna min ashabi nar anábí sallallahu alaihi wasallam sọ wípé kò sí yahudi kan tàbí nasara tí ó gbọ́ orúkọ ànábì tó kàn gbọ́ lásán tí ó sì gba tánàbí sọ́làsọ́là tó mú wá gbọ́ tí ó gba Islam ìlànà kúrò ní àṣàbì náà anábì iná lọ̀rọ̀ ní ìdásí nítorí wípé gbogbo wa náà ni wọ́n rán anábì sọ́lọ̀lá sí ṣùgbọ́n àwa tá a ni wọ́n pè ní ummatul istijaba tàbí ká sọ wípé ummatul ijaba méjèèjì náà ló kọrẹ ìtumọ̀ rẹ̀ náà ni man amana bihi ẹni tó gbà ànábì gbọ́ tó ṣe kí ni tó sì tẹ̀lé yìdáwònà yìnàdáwònà ilẹ̀ fáà pípè tí ó pè wá ọjọ́ gbìdà kí á mọ̀ pípè pé káwá fi ìṣirò sẹ́nu gúrọ́n jámù àgárù òun ni lúmọ́ àtúnbà ìbọ̀ ẹ̀ta pàrà ìmọ́lẹ̀ eléyìí tí ó sábà máa wà ní iwájú ẹ̀sìn lábàmọ́sí ní gúrọ̀ algúrọ̀ wal murad nuru wujuhihim wọ́n ni tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ inú hadith òun náà ni ìmọ́lẹ̀ tí ó mọ̀ jáde lára àwọn olùkẹ́hùn olùṣẹ́ àlọ́lá bákan muhajjalin wọ́n ní jámù muhajjir wàtàhajjur bayadun yakunu fi qawaid al-fars wọ́n ní tí ń jẹ́ tàhajjur òun náà ní funfun tí ń bẹ ní ògórí imú ẹṣin wá báyìí funfun tí ó wà láti bí ẹ̀yìn òkè ọmọ rẹ̀ báyìí yóò wà síwájú imú rẹ̀ yóò lọ ni wọ́n pè ní ní àṣárí gbogbo nípa orípa àlùwàlá tí a bá ń ṣe òun náà ni ó jẹ́ ìlà fún gúrọ̀ àti tàjí òun ni ó jẹ́ ìlà fún ìmọ́lẹ̀ tí ó mọ̀ jáde ní ara wa a tẹ́lùmùbù ìṣẹ́lìyà alìṣẹ́lìyà òun náà ni ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ní ṣílíà hadithi pàdàbísọ́lá sọ́lá sọ wípé tẹ́bùlógún èlìyà ọ̀ṣọ́ tí ọlọ́run ó ṣe fún àwọn mùsùlùmí ibi tí ó dé ibi tí omi àmọ́lá bá dé ní sẹ̀rọ̀kọ́lọ́wọ́ bá sọ fún wa nínú sóràtò dàríyà ṣàrọ́bá tọ̀hùrọ̀ àdíìsì yìí ló ṣe tàṣíṣù áyà yẹn àdíìsì yìí òun ló ṣe tàṣíṣù áyà yẹn nígbàtọ̀ náà ni wà húlù asáàrìrọ̀ ní ìfẹ́ bọ̀tì in tí wọ́n wọ̀ tí ó jẹ́ ọ̀ṣọ́ fún wọn ọlọ́run ní lára fàdákà ni ó ti yé tọ̀ wọ́n ní wọ́n wọ̀ ọ̀ṣọ́ ni wọ́n sọ ọlọ́run ọ̀ṣọ́ yẹn ṣé gbogbo ara ni ó wà hadith ló sọ fún wa wípé ibi tí omi àlùwàlá bá dé òun náà ni ọ̀ṣọ́ yẹn kílíà yẹn òní yóò dé bákan náà wọ́n ní gbọ́nà ìsàtọ́ á òun náà ní kéèyàn ní ìkápá alkọ́dùn kéèyàn ní ìkápá ni yóò tó ìlú yẹ̀mú dùn ẹni tó bá fẹ́ títí ẹ̀ ogún yẹmúdù tó ti yẹn fà kan ogún ìtumọ̀ ní àkótán nínú hadithi yìí a rí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àlékún ìdọ̀ra rẹ̀ àti ìkẹ́ tí ó ṣe fún àlùmọ́ àmẹ́sọ̀lá àlùfọ́lá fi dunya wal akhirah láyé jẹ́bìn alkiyama lélé tí ó sì fún àwọn tó ti sáájú lọ náà wà lóòmọ́ òun náà ní wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe nírọ̀rùn fún wa láti mọ́ gba àwọn ẹ̀san tàbí láti mọ́ ṣàfihàn àwọn ẹ̀san tó ń bẹ fún wa lórí oríkèríkè iṣẹ́ ìsìn wa tá ń ṣe nínú àwọn ìdẹ̀ra tọ́lọ̀ọ̀bà nígbọ́lá ṣe fún àlè ìmọ̀ ìlú òun ni bákan náà nínú àwọn nǹkan tí ó tún jẹ́ àwọn ìtumọ̀ àkótán tó wà nínú hadithi yìí òun náà ní pé àwọn mùsùlùmí bìṣàárọ̀ wà nínú hadithi fún àwọn mùsùlùmí wípé tó bá dẹ́gbà kíámà gbogbo ibi tí wọ́n ti ń ṣe àlò àlá tó ní ń dé lára wọn pátá yóò máa tan ìmọ́lẹ̀ bìṣàárọ̀ wà ń bẹ̀ bákan náà hadithi a sì tún gbọ́ yé níbẹ̀ tàbí mùsàlù sọ́lá ọlá tí ń bẹ fún ìrun kíkí àti ipò tí ìrun kíkí wà ẹgbẹ́ bá ti mọ̀ wípé ìrun kíkí kọ́kọ́ rẹ̀ náà ni àlùwàlá wà ní àhíríyàta àárín ìjọ́nà tí tẹ́bùlógún haìkù yẹ́bùlógúnlógó àti wípé ọ̀ṣọ́ tí wọ́n òun náà níbi tí àlùwàlá omi àlùwàlá bá dé ní ara wa inú àwọn nǹkan tí a tún ní orí ọ̀fẹ́ láti ti gbọ́ inú hadithi yìí agbóyé níbẹ̀ ìsìbátùn báf ìpé ọjọ́ ìgbìnà alìkíyàmọ̀ òdodo ni wà máa fi yìí min hisabin wa jaza ìṣirò sí wà kálùkù ó sì ìṣirò sẹ́ kálùkù ó sì gba ìsan rẹ̀ níbàámu sí bí iṣẹ́ rẹ̀ bá ti tójú òṣòro sí bákan náà nínú hadithi agbóyé ń bẹ̀rẹ̀ pé wọ́n mọ̀ ní ọlá púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sì ní ipò púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákan ìsìnbáàbì mọ̀háfàwà alàlùdó kágbọ́lá fún ìmọ̀ sọ ìmọ̀ wà ní àlùwàlá tàbí kágbọ́lá fún ìmọ̀ ṣe àlùwàlá dáadáa nítorí wípé bá bá lè ṣe dáadáa sí òun náà ni àwọn ìmọ́lẹ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún wa pé yóò máa tàn lára ni yóò sì jókòó tí pẹ́pẹ̀tẹ́pẹ̀tẹ́ dáadáa sí ara wa bákan náà nínú hadisi yìí agbọ́yé ń bẹ̀ yí pé ọlọ́run bá palẹ́sì fún àwọn olùgbàgbọ́ òdodo ọlá àti àpọ́nlé fún gbogbo àwọn tí wọ́n bá máa ń ṣe àlùwàlá kò dẹ̀sẹ̀ tí ń sàrọ̀lá ju mùsùlùmí náà lọ bákan náà agbọ́yé nínú hadisi yìí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi mọ ànábì àwọn ìmọ̀ kan tó jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ ó fi mọ ànábì sọ́làmùsọ́lá àwọn ìmọ̀ kan tó jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ torí pé nínú hadith yìí ànábì sọ́làmùsọ́lá ànábì ń sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ fún wa ọjọ́ bí kìíyàmù so nínú hadith yìí agbọ́yé ń bẹ̀rẹ̀ pé ọlọ́wọ́n bá fi àwọn ìmọ̀ kan mọ ànábì tó jẹ́ ìmọ̀ ìkọ̀kọ̀ tó láti fi mọ and umma bákan náà agbọ́rin nínú hadithi wípé wọ́n fẹ́ kí omi kó rẹ ara wa dáadáa nígbàtí a bá fẹ́ ṣe àlùwàlá àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí wípé ṣé ibi tí a rí ẹ̀rí dé mìrìfàkọ́ì ẹgbẹ́ bá ìsàlàyé ní ìjòkó tó kọjá ṣébẹ̀ náà ni tí omi yẹn ó dé ni àbí a tún lè fọ́ dé èjìká èyí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ òun náà ni wípé ibi tí ànábì sọ́lá àlùsọ́lá tí wọ́n sọ fún wa náà ni ká torí pé gbólóhùn fàmánítàtọ́ àáyùkú ilà gúrọ́tàwú fáliyẹ́fàt wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní múdúrọ́jì ni kí là ń pè ní múdúrọ́jì múdúrọ́jì ni ọ̀rọ̀ tó ṣe wípé rọ́wí tó gba hadith wa ó ló fi ọ̀rọ̀ yẹn kún fúnra rẹ̀ láti fi ṣàlàyé máànà kan bóyá tó fara sun tó fara pamọ́ tàbí láti fi tún ṣe mazidul bayan ó tún fẹ́ fi ṣe àlékún àlàyé káwọn èèyàn lè gbọ́ nǹkan ẹ̀yẹ òun náà ni wọ́n pè ní mudraj mudraj yìí inú ìmọ̀ musola al-hadith èèyàn lè mọ́ mọ́ mubashara tí yàn bá ka hadith sardan ṣùgbọ́n èèyàn ó mọ́ látara jamu turuk tíyàn bá lọ gba gbogbo túrùkù hadith yẹn gbogbo ọ̀nà hadith yẹn gbà wá tíyàn bá kó létí ẹ̀ tíyàn bá kó jọ èyàn ó lè mọ̀ yí pé ó kéé o ọ̀rọ̀ yìí mudraj ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kò sí nínú nọ́sù tí anáyí sálàsálà tí ó sọ ìyẹn ló pàtó jẹ́ pé tábà lọ wo hamish tí àfọwọ́ tẹ̀míọ̀ ní sọfà 31 yẹn wọ́n ní rawahu muslim min tariqi abi hazim chatiri qala kuntu khalfa abi hurayrata wa huwa yatawaddahu lis-salah fa kana yamuddu yadahu hatta tablugha ibtahu فقلت له يا أبا هريرة ما هذا الوجوه فقال يا بني فروخ أنتم هنا لو علمت أنكم هنا ما توضعت هذا الوضوء سميت خليلي يقول فذكر الحديث ẹwọ̀n gan wọ́n ni ẹmọ̀ tí mo sọ̀rọ̀ ẹgbà pé mudroj tábàmọ̀ mudroj a ti dámù túrùkù àìbẹ̀kọ́ ni ẹ̀hẹ́n ẹmọ̀ pé tọ̀ríkì mìíràn mú àì tọ̀ríkì Abu Hazim ni wọ́n mú wá ń bí ó wà nù ó ní kúntù kálfà Abu mo wà lẹ́yìn Abu Hurairah Abu gan ò wípé Abu wà ní ẹ̀yìn òun mo rò pé ó ní kúntù kálfà Abu òun wà lẹ́yìn Abu wọ́n wọ́n yẹta wádọ̀hù lítọ́lá ó ń sàlù àlá ó fẹ́ kírun múdù ó fọ ọwọ́ ó dé abíyá ó sọ gbogbo ẹ̀ ó sọ kò mọ̀ bẹ́ẹ̀ wà nínú òun ah, ah, sọ jẹ́ àbíyá wọ́n ní fakultulam wọ́n ní á bàbá òrẹ́ ìrà irú àgbàláwò lẹ́fún wá gbéjì ìwó lẹ́fún wá ń ṣe yíó sọ̀kọ́ àlàyé àbàní Farouk ah ìmọ̀ bẹ́ẹ̀ wà ń bẹ̀yẹ ẹ̀yìn àǹtùmọ̀ àwúná so ẹwà ń bí ẹ̀wọ̀ mi ni ma bá mi oníláwọ́ àlíntò annakuma àwúná tí ti mọ̀ pé ẹwà ń bí ẹ̀wọ̀ mi ni máa tàwàdọ́ àtò hajjọ̀lódò ní ní sàlọ̀lábà so níbi àrí wípé ọ̀rọ̀ yìí pé pàmánì pàtọ́ à ányì tí làgúrọ́ tàbí fọ́lẹ́fà ọ̀rọ̀ àbúrẹ́ rà bóò láti mọ̀ àmọ̀ pẹ̀lú jámù wa wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àbúrò rírà àwọn àfáà tí wọ́n jẹ́ olùmọ̀ nípa ìmọ̀ hadith gbogbo ìdààmú ayé tààlì fẹ́ mọ́ fúra wa sí lórí ọ̀rọ̀ hadith lónìí wọ́n ti yanjú ẹ̀ kọ́lọ̀kú bá wọ́n kọ kan wọ́n pè ní alfọ́sùlù lèlè wáṣù lè mọ́dúrọ́jì fi nákìlì ọ̀rọ̀ mọ́dúrọ́jì nìkan mọ́dúrọ́jì nìkan ìdárájì mẹ́ta ni mọ́dúrọ́jì nìkan hadith mọ́dúrọ́jì nìkan bóò ni wọ́n ti mọ̀ kí láwọn ọ̀rọ̀ tí ó wà mẹ́ káàtì mọ̀ pé ànábì kan sọ ilé gbogbo àwọn sùúrù kó wá síbẹ̀ mo rò wa so ìmọ̀ kan ní nínú àwọn fùnún tàbí ká sọ tó náà fùrọ̀ àti ìmọ̀ mùsọ́lá hadith òun náà ni jínsú min àjínáṣì ilé mùsọ́lá òun náà ni mudraj ló jẹ́ kan nínú rẹ̀ bákan èyí tó tẹ̀wọ̀n jù òun náà láti sọ ẹ̀ wọ́n nítorí pé kí ni o gbogbo àwọn tí wọ́n gba ọ̀rọ̀ àlùwàláwá látọ̀dọ̀ àmẹ́rì kò sẹ́ni ìkẹta tó gbà wá wípé ó kọjá mirfak lẹ́yìn àlàyé tá a ti sọ wípé àwọn olùmọ̀ sọ wípé kó kọjá rẹ̀ díẹ̀ kálíbà ṣọ́ wípé ó ti débẹ̀ mo rò bóyá asàlẹ́yìn níbi ọ̀rọ̀ àlùwàlá èèyàn gbọ́dọ̀ wà àlàhádárí kí èèyàn wà kí á fún ìdàdà lọ́rọ̀ àlọ́lá àwọn ibi tí ṣẹ̀rí àfẹ́kún mi dé kájẹ́ tí omi tí kò débẹ̀ iṣẹ́ mọ̀ ní pé tí èèyàn bá fẹ́ fọ ẹsẹ̀ tí èèyàn fẹ́ fọ ẹ̀tọ́ ni kí á mú ìka tí mo nà sókè ìka yìí ká fi la àlàfo ọmọ níka ẹsẹ̀ wa ká fi la ká lè ṣúọ̀ wípé omi ó wọ̀bẹ̀ dáadáa ká lè ṣúọ̀ wípé omi ó wọ̀bẹ̀ dáadáa mo fẹ́ ka ábàrù kan fún ọ láti nà tíra tí mo mú dání tíra yìí là ń pè ní alìjẹ́rìfọwọ́ tàbí olórúkọ tíra 10 volumes ní tíra yìí volume one nínú mọ̀kọ́dìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó ní mo fẹ́ ka ọ̀rọ̀ yẹn fún ọ láti wọ́n síra yìí àfáwà ibùn àbí hati olókọ síra yìí bàbá rẹ̀ àti mọ́ Bukhari wọ́n jọjọ jẹ́ irọ̀ nínú ọjọ́ orí àti nínú wíwá ìmọ̀ náà ó ní nínú ápàtì tí mo fẹ́ kà yìí dẹ̀lìlì wà ń bẹ̀rù pé àwọn àyímọ́tòlù àbá àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin Malik Shafi'i Imam Ahmad àti Imam Abu Hanifa rahimahumullahu jami'a wọ́n gbé ọlá fún násù lórí mazhab lọ́sùn ju mọ́sáàbù lọ lọ́dọ̀ wọn ìyẹn ló fà tó fi jẹ́ wípé tá a bá padà wá rí ọ̀rọ̀ kan tí wọ́n sọ tọ́rọ̀ yẹn ká láfà mọ́sáàbù wọn á da ọ̀rọ̀ wọn yẹn dànù á mú nọ́sù wọ́n sọ̀rọ̀ kan ó ká láfà nọ́sù wọ́n dẹ̀ sí lọ létà láwá ṣe ìṣàbù pé ọ̀rọ̀ yìí tí mo mọ̀ ní sọ àdíjì dẹ́wà lórí ẹ̀ tó bẹ̀ takùn kan tó sọ yóò àní mú ọ̀rọ̀ tí wọ́n yẹn àdíṣe láti kí ni násùlá máa mú oní ní haddathana abdulrahman akhbarana ahmad bin abdulrahman bin akhi bin wahab قال سمعت عمي يقول سمعت an سئل عن تخليل أصابع fi في الوضوء فقال ليس ذلك على النعس قال فتركته حتى خف عنه النعس فقلت له عندنا في ذلك سنة فقال وما هي قلت حدثنا الليث بن سعد وابن لهيع وعمر بن الحارث عن يزيد بن عمرو المعافري عن أبي عبد الرحمن الحبلي عن المستورد بن شداد القرشي قال رأيت رسول الله صلى الله عليه وسلم يدلك بسنصره ما بين أصابع رجليه فقال إن هذا الحديث حسن وما سمعت به قط إلا ساعة ثم سمعته بعد ذلك يسأل فيأمر بتخليل الأعصاب وني ابن وهب عبد الله بن وهب هو على الإمام مالك نبقى ساقه وسنادته àwọn ábẹ̀ lọ́nà mọ́lìkì pé tá bá ṣe àlùwàlá ǹjẹ́ ìwọ̀ ní lọ́rùn wa ká tún fi ọmọ láńdìrí ká tún mọ́ fi la àlàfo ẹsẹ̀ wa nígbà tá bá ń ṣe lọ́wọ́ wọ́n ní Imam la ọmọ níka ẹsẹ̀ tàbá sàrànlá kò sí nínú nǹkan tí wọ́n bèèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n mọ́ sàrànlá kìí ṣe ẹ̀tọ́ ẹ̀wọ̀n nǹkan o kìí ni fatara tubu hatta hofana mo wá ṣe sùúrù tí mo fi jẹ́ káwọn kan wá sí halkọ ọgọ́rùn-ún yẹn bọ́sì pọ̀ tóun mo ṣe sùúrù mo jẹ́ kí wọ́n lọ nígbà tó wọ́n á lọ tán tó kù o fakultu lahu ó ní wọ́n á sọ fún mọ̀ mọ́lìkì pé ń dànà fi dhalika súnà in tí ó dè lọ ilẹ̀ kan tẹ́ ní kìí ọ̀rọ̀ yẹn fáwọn èèyàn ẹ̀rí wà ẹ̀rí súnà wà lórí hadith wà lórí ẹ̀ fakọ́ọ̀lù mọ́mọ́ ní kìí wà máa hìyà kí ni súnà tó wà ń bẹ̀ kò sọ kí n máa kúltù abdullahi ibn abu sọ wípé hadassana lais ibn sa'ad lais méjì ló wà ìkan dọ̀íf ìkan síkọ̀ lais méjì ló wà ìkan dọ̀íf ìkan síkọ̀ bóò láàṣẹ mẹ́lẹ́ tó jẹ́ dọ̀íf èyí tó jẹ́ dọ̀íf nakra ni laifun olórúkọ rẹ̀ èyí tó jẹ́ síkọ̀ al ibn sa'ad faqihu misr rahimahullahu ta'ala so láìsí méjì ló wà ìkan jẹ́ síkọ̀ ìkan jẹ́ dọ̀yìn so níbí láìsí tó jẹ́ síkọ̀ yìí òun ni wọ́n gba ọ̀rọ̀ ìwà látọ̀dọ̀ rẹ̀ ibn sa'ad wàbnu làhíhá àti ibn làhíhá wà ámúrù ibn hàrì àti ámúrù ọmọ hàrì ani yazid ibn amr al-ma'asiri látọ̀dọ̀ afọwà yazid ọmọ amr al-ma'asiri an abi abdurrahman al-hubuli al-hubuli ni ó correct nínú àwọn núsáfù mi wọ́n kọ alhambali kátọ̀wù alhobuli àwọn fi núùnù sí kìí ṣe alhambali alhobuli òní torí pé nínú àwọn núsáfù àwọn tọ́bà tó wà mọ̀ kámẹ́dà ní tó jáde lórí tíra yìí òun náà ni tọ́bà alfaruq alhadifiyya al-ittiba' wa nashr tó wà ní kọ́hírọ̀ so jẹ́rùwà tàbí lélẹ̀ kí afáwa abdurrahman al-muallimi al-yamani tí wọ́n ṣe tàkíkẹ̀ òun náà ni abdul tabat tí a bá sára tí a jẹ́rùwà tàbí ibn abi hatim so tàkíkì abá abdurrahman al-muallimi al-yamani ó ní olólájì kò sí tàkíkì tó lọ́lá tó tàkíkì títí wọn so wọ́n dẹ̀ wọ́n ní wípé alhubuli ni so kìí ṣe alhambali

ànábì bó ṣe ń bomi sí báyìí ó ń fi ọwọ́ yìí ó fi ń gba àárín ọmọ ìkàsẹ̀ yẹn ó fi ń gbà kọjá nígbà tí ibùdó wa bù sáàkọ sanad fún ọmọ Malik ó ní inna hadha alhadith hasanu wa ma sami'tu bihi qattu illa sa'a àdéhìí lálàáfíà wà láì ní ìgbọ́rí láyé olùmọ́ lè wà kí mọ́ rẹ̀ mọ́ kó mọ́ kó má kó má kọjá kó má mọ̀ nípa gbogbo ntí possibility kí àfà kó má mọ̀ gbogbo ntánàbí sọ wà possibility kí àfà kó má mọ̀ gbogbo hadith tánàbí sọ ó wà dáadáa hadith yìí mọ́ mọ́ ní kò gbọ́rí ibẹ̀ náà ló dẹ̀ sí ń gbọ́ olúwa máa ń sẹ́ni tó bí ikọ́ tó ní làṣà mo ò tẹ̀sẹ̀ ń gbọ́ hadith abúlẹ́mọ̀ àrùsùfẹ́ súnmọ̀ tẹ̀mí ìtùgbù bá dàdà àyíká yusal lẹ́yìn ọjọ́ yẹn mo tún wá gbọ́tọ́ tó wá bèèrè the same question lọ́wọ́ Imam Malik fọ̀yàmúrù ní táklìl àsọ̀bì ó dẹ̀ ń sọ wípé ah ọ̀rọ̀ tí mo sọ níjó ní orí bẹ́ o tẹ́bá ti fẹ́ sàrọ̀lá ẹ má fi ọmọ láńdìrín yín ẹ má fi la àwọn ọmọ níkẹsẹ̀ yín kọjá ẹ̀kọ́ mẹ́ta ni mo hadisi tí ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà tí ó sì wúlò púpọ̀ fún gbogbo ẹni tó bá jọmọ ilé kéwú tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ tó sì ní ikhlas ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ tí abdullahi bin wahab sọ wípé fantazortuhu hatta khafa an-nas ẹ̀dì o fantazortuhu hatta khafa an wọ́n wá gbọ́ dárùsù tí wọ́n fi ṣe kí ni ó tí wọ́n fi lọ tán ìdíkó ní àà ah, so ẹ̀yin jama ẹ má ti lọ ọ̀rọ̀ àwọn ìmọ̀mù ọ̀rọ̀ wọn burú gan up to now kọ́ má ti mọ̀ wípé àdìsí wà lórí pé káàkiri ọmọ níka bọ àárín káàkiri ọmọ ládìrín bọ ọmọ níka ẹsẹ̀ wa pé ara táà sọ nìyẹn tẹ́lá fẹ́ mọ jálásà àwọn èèyàn kẹ́ mọ́ àwọn èèyàn kẹ́ mọ́ jálásà ṣé wọ́n ní ìdùn àbùsọ bẹ́ẹ̀ ó ní fàǹtàzọ́ tó fún hàtà kọfà àmìmà títí mo ṣe sùúrù táwọn ìlú gílò wọ́n fi lọ tó ló mọ̀ pé ẹni ẹ kìí ṣe mohamed tó bá rẹ̀rí ìmọ̀ mọ́lì ìgbà tí wọ́n sáàkọ̀ sánàdì ó ní inna hadha al-hadith hasanu wa ma sami'tu bihi qattun illa sa'a hadith yìí lálàáfíà ní ìsìgbọ́rí àfi ìsìn náà mọ̀ ẹ̀sẹ̀ ń gbọ́ tọ̀ èèyàn ò gbọ́ nǹkan rí ó ẹ̀sẹ̀ ń gbọ́ for the first time ó dẹ̀ rán àkọ́rọ̀ pé àdìsí lálàáfíà ó túnmọ̀ sí wípé Imam Malik qad balaga mọ́tàbátà tẹ̀lé ìlẹ́yìn ó ti dé mọ́tàbátù tẹ̀míyìí nínú ìmọ̀ torí pé hadithi tí wọ́n mú wá wọ́n mú wá sáńdá wọ́n sáàkọ̀ rẹ̀ pẹ̀lú sanadi ṣùgbogbo sílìsílà yẹn ó ti ń tábà rẹ̀ pé ókè ókè ẹ̀hẹ́n tẹ́ni ìbá sọ pé òun gbọ́rẹ̀ ló yes mutesin ẹ̀hẹ́n mutesin ilé mutesin ilé mutesin tó fi dé ọ̀dọ̀ sàábé mustari dunu shidad tó fi dọ́dọ̀ rẹ̀ ó ti mọ̀ wípé ah it's not really novice mashallah ni inna hadha alhaditha hasanun wa ma sami'tu bihi qatun lasa gbogbo ata jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ kámọ̀ mú tọ́ra nínú ẹ̀yìn ká kẹ́kọ̀ọ́ débi táàkì mọ́ táàkì dé mọ́ sábà tẹ̀lẹ́yìn ká mú níbẹ̀ yẹn gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ mímọ̀ tí ìmọ̀ ń wùwá táàtì fẹ́ jókòó tì ká mọ̀ mú tọ́rọ̀ níbẹ̀ èyí kíkiri náà ti wà ókè hmm. yorùbá ní àgbàtán láàgbọ̀lẹ̀ bá abájá sọ fún tán àpàlárò ni àgbàtán láàgbà ọ̀lẹ́ bá abájá sọ fún tán àpàlárò ni téèyàn bá ti fẹ́ jókòó ti ìmọ̀ kó gbìyànjú láti wá ìmọ̀ náà dé mọ́rítàbàkà tẹ́míyìí ibi tí ó ti rí pé tọ́ alhamdulillah torí pé Imam Malik sọ fún amis náà di pé òun gbọ́ ọ̀rọ̀ yìí rí ó ń gbọ́ for the first time ó dẹ̀ rọ̀bà sáǹpẹ̀ náà bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ kẹta tí mo fẹ́ káwò lè sí nínú asàrò yìí Abdullah ibn Umar kọ̀rọ̀ sọ wípé súnmọ̀ sẹ́mẹ́tò bá dàgbà lè kà yus'al fẹ̀yàmùrù bí tàkìlìlì àsọ̀bí ẹ̀ mo padà tún gbọ́ lítà tọ́tún bèèrè the same person lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ mú ìdájọ́ tó yàtọ̀ sí tìtà kọ́kọ́ wá torí pé ó ti ní di adájọ́ ìmọ̀ ta wá ní àwa ta sọ̀rọ̀ kan ta sì rí ẹ̀rí tó padà takò ọ̀rọ̀ yẹn lítà tí wọ́n wà sọ ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ yóò tako èyí wà sọ pé à ah, mọ̀dọ́ ma pọ́dí mọ̀dọ́ ó ti lọ náà nìyẹn pé àwa kọjá ẹni tí ó sọ́rọ̀ tí ó tún wá sọ wípé òun sọ bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ìgbéraga ni tá a bá ti rẹ́rí tí ẹ̀rí dẹ̀rinlẹ̀ sọ̀hí ó ń sọ̀rí ẹ̀ tó ní pé ẹ̀rí lè jẹ́ sọ̀hí ó mọ́ jẹ́ sọ̀rí ẹ̀ nígbà míì màbúdá yakuna sọ̀hí hàn sọ̀rí hàn yóò lálàáfíà yóò sì júwe tí wọ́n torí nǹkan fi jẹ́rìí yóò júwe rẹ̀ pé yẹ́ tó ká aláfà ń tàà sọ tó yẹ tó lè yí tàà sọ asọ́ pẹ̀lú ìmọ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtúnwárí ziyada ilmi kò sí láì fi o kò sí láì fi o kò sí láì fi o àwọn èèyàn ṣe tọ́ánù fún àbálbání rahimahullah nípa àwọn tàrọjọ́ tí wọ́n ṣe lórí àwọn tẹ̀sí àti àwọn tẹ̀dẹ̀rẹ̀ àwọn èèyàn ṣe tánù fún wọn pé sáàfáà nìyàn ẹni tó sọ pé àdíjì náà láàáfíà lánàá ó tún tò ní ó tún gbọ́nà láàáfíà ó láwọn kan láàáfíà arákùnrin láàáfíà lánàá ó tún tò ní ó tún gbọ́nà láàáfíà àwọn èèyàn bẹnu àtẹ́lù wọn ṣùgbọ́n ìbẹnu àtẹ́lù wọn yẹn ó ṣe àfihàn ibi tí làákàyè àwọn yẹn náà tó ṣe kí ni o tó mọ nínú mímọ̀ tí àfáà kan bá sọ pé àdíjì kan rinlẹ̀ lánàá tó wá ń tún ṣe ìgbìyànjú tó ń ṣe ziyaratul bahth tó padà wá kí àti pé hadithi kò lálàáfíà ṣe mọ̀ pé ìmọ̀ ló lékún yẹn àríbẹ̀kọ́ ni ókè ẹjẹ́ tí mo alákòjúwé hadithi tí ànábì sọ́làsọ́là tí wọ́n ní ànábì sọ́làsọ́là sọ wípé tẹ́yàn bá bímọ kó pè ìrún sí ní etí ọ̀tún kó ṣe ìkámọ̀ sí ní etí òsì nínú ìwà ìjẹ̀lì bàbá albani wọ́n ní hasanu inshallah hasanun inshallah hadith yìí hadith hasanu inshallah wọ́n àlákọ̀ rẹ̀ pẹ̀lú mọ̀ṣíà ok inú sílísílátùl hadith ad-da'ifa wal mawdu'a wa atharuha 'ala al-umma wọ́n ní munkar ni hadith munkar ni da'if ni tọ́yì kí ló fà á tó fi jẹ́ wípé ìdájọ́ tí wọ́n mú wá ní méjèèjì ó yàtọ̀ síra in tó fà á ni wípé asùlù hadith yẹn inú sábùlì mọ́ ìlú wa ṣùgbọ́n nígbà tí bàbá bá ní tí wọ́n kọ ìrìwá olùjẹ́lì ṣọ́bùlì mọ́ni ò tí ìjáde ní tíra ó sì wà ní màtútọ̀ kò tí ìjáde ní tíra ní kíkà báyìí ó sì wà ní màtútọ̀ rọ́wì kan wà nínú hadith yẹn tí bàbá ò ní ásẹ̀sì sí tẹ́rìjàmọ̀ rẹ̀ o ni wọ́n wá fi àlákọ̀ rẹ̀ wípé hasanun inshallah hatta nara al'amura kama yambazi. títí tá fi rí àlámọ̀ rí ọkùnrin yìí gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n àlákọ̀ rẹ̀ pẹ̀lú mẹ̀ṣí àpẹ hasanun inshallah tí wọ́n lọ wo rọ́wì yẹn tí wọ́n wo tẹ́dàmọ̀ rẹ̀ wọ́n rí wípé rọ́wì yẹn kazab ṣùgbọ́n jẹ́ yẹn kò pọ́síbù láàyè ìjẹ́bi abadan ìsìnàdù tí kazab bá ti wà ń bẹ̀ kò sí ọ̀rọ̀ ìjìbáàrù kankan ò ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn láàyè abadan abadan fi dúníà wal akhirah kò sí ìjìbáàrù ìtumọ̀ ìjìbáàrù ni wípé

arọ yóò lo ẹsẹ̀ afọ́jú wọ́n dé first gate àdúgbò ní first gate náà wọ́n ní débẹ̀ ní tí ń jẹ́ ń jì ní mo pé so hadith yẹn kò lè tàkọ́ wá láíláí ẹjọ́ ìgbà tí bàbá bá ní wá wọ́n ti wá rí tán òkè wọ́n rò pé nígbà tí sílísílá ọwọ́ pé à ń kójọ lọ́wọ́ wọ́n wá fi hadith yẹn síbẹ̀ again wọ́n wá sọ wípé hadith munkar ni sẹ́mọ̀ wípé ẹni tó bá jẹ́ aláìmọ̀ kan yóò pé ah yóò ṣáàdà fi mukhalafa una qala hasan inshallah wa una qala munkar hídà ẹ ti mọ̀ wípé ẹni yẹn bìdọ́ ààrẹ mùsùlá in tó mọ̀ nínú ìmọ̀ ó ti kí ni ó níwọ̀n tò kí í ṣe ìfẹ́ ẹnú làwọn àáfàá àfi mọ́ sọ pé àdísì hasan àdísì sọ́rí àdísì tẹ́ bá mọ àwọn iṣẹ́ tó lọ àdísì ní wọ́n ṣe ìdààmú lórí ẹ̀dí wípé tọ́bárí pé ó sọ yìí wọ́n tún ṣe sùjúdù ṣùkùrì ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sábà alban dada tó pé ẹnìkan wá kọ tírà lórí pé bàbá alibani sọ̀rọ̀ kan lánàá kó lóun sọ bẹ́ẹ̀ mọ́ lónìí ẹni yẹn gangan lápọ̀dà kò sí nǹkan tó ṣe ìmọ̀ alibani ìmọ̀ alibani ń dàgbà yezid hátà tàwàfáhù lọ rahimahullahu ta'ala so àwọn tá a bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ táàmọ̀ sí pẹ̀lẹ́ kádẹ̀ pẹ́ ẹ̀kọ́ tó pọ̀ lára àwọn sálàf kádẹ̀ mọ́ kà nípa àwọn sálàf dáadáa tá a bá ń kà nípa àwọn sálàf a lè mọ irú ìwà tọ́lọ̀wọ̀n tí àwọn náà tí wọ́n wà yìí abẹ́lẹ̀ ọba subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ilé ìta àgbọ́ ìkí ó ṣe ní ìbánidọ́dọ́dá fún wa láyé ní sáré àjọgbọ̀rẹ̀ kí àwọn subhanahu wa ta'ala sọ́dọ̀lá ilẹ̀ ilẹ̀